Ah irú kí leléyìí wọ́n dáná sun ìyàwó ọmọ méjì àti ọkọ ní ìpínlẹ̀ èkó irú ẹ̀ṣẹ̀ wo ni wọn bá ṣe irú kí ni wọn bá ṣe kí ló lè fà á tí wọ́n fi lè dáná sun odindi mọ̀lẹ́bí kan ayé níkà ayé burú òun ni ohun táwọn èèyàn ń sọ ọ́ bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ ní láǹfààní láti rí fọ́nrán yìí wò dáadáa, ṣùgbọ́n ẹ máa ní àǹfààní láti wo bí àwọn òṣìṣẹ́ panápaná àti àwọn èèyàn ṣe pé ṣíbáṣíbá síbi tí ilé náà ti jóná. A ní lè ṣe àfihàn àwọn tọkọtaya àti àwọn ọmọ tó jóná mọ́lé yìí nítorí ìlànà àti òfin tó rọ̀ mọ́ ìkànnì yìí. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé irú ìṣẹ̀lẹ̀ báyìí Ó ń wáyé nítorí ọ̀rọ̀ ilẹ̀. Wọ́n run odidi mọ̀lẹ́bí kan nípínlẹ̀ Èkó. Ẹni tá a máa ṣẹ̀ tí kò ní gbébẹ̀ débìí pé yóò dáríji ni kí Elédùmarè má jẹ̀ ká ṣe irú ẹni bẹ́ẹ̀. Ariwo sọ, àwọn èèyàn kò dákẹ́ ẹkún sun. Ẹnìkan ò rẹ́nìkan rẹ̀ lẹ́kún. Igbe ń yilu igbe. Àgbọ́ káwọ́ lérí, àgbọ́n jọsẹ̀ mọ́lẹ̀. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ńlá gbé ìyàwó àti ọmọ méjì pẹ̀lú ọkọ̀ jóná irú kí leléyìí arábìnrin ẹni ọdún méjìlélógún kan eniola odúṣe àti ọmọ rẹ̀ méjì ni wọ́n ti dágbére fáyé lẹ́yìn tí àwọn èèyàn kan dáná sun ilé wọn tó wà ní ìta-márùn-ún ní agbègbè ìbẹ̀jú lẹ́kì nípínlẹ̀ èkó ọkọ obìnrin yìí tórúkọ rẹ̀ ń jẹ́ arákùnrin kẹ́hìndé ló ṣì wà níléèwòsàn báyìí níbi tó ti ń gba ìtọ́jú Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé ọjọ́ Ìṣẹ́gun tó kọjá, ìyẹn ọjọ́ 26 oṣù Kọkànlá, ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Ohun tá a gbọ́ ni pé àsìkò tí àwọn mọ̀lẹ́bí náà ń sùn nínú ilé wọn làwọn èèyàn kan tí wọ́n jẹ́ ẹni ibi ni wọ́n yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ní àwọn èèyàn tẹ́nikẹ́ni ò mọ̀ tí wọ́n sì dáná sun ilé náà láti ojú fèrèsé, ìyẹn ní nǹkan bíi aago méjì òru. Níṣe ni àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá náà da epo bẹntiróò yí ilé náà ká kí wọ́n tó sọ iná sí i. Arábìnrin Eniola Odùṣe tó ti dolóògbé báyìí jẹ́ aránṣọ, ìyẹn fashion designer. Ọmọ rẹ̀ kan, ọmọ ọdún mẹ́rin tórúkọ rẹ̀ ń jẹ́ Erí àti ọmọ mìíràn tíyẹn ń jẹ́ Onaora jẹ́ ọmọ ọdún méjì, ni àwọn ọmọ méjèèjì tí Ọlọ́run fi jíǹkí mọ̀lẹ́bí yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí làwọn ẹni ibi náà gba ẹ̀mí wọn lójijì wọn ò tiẹ̀ wulẹ̀ ro tìkúnlẹ̀ abiyamọ òwúrọ̀ kùtù ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kọkànlá ni ìṣẹ̀lẹ̀ aburú yìí wáyé àwọn aláburú ẹ̀dá yìí lẹ́yìn tí wọ́n ti rí i pé àwọn mọ̀lẹ́bí yìí ti wọlé tán tí wọ́n sì da petrol sí ara ilé ni wọ́n mọ̀ọ́mọ̀ tún da petrol yìí sáwọn yàrá tí àwọn mọ̀lẹ́bí yìí sùn sí Táíwò tó jẹ́ èkejì Kẹ́hìndé, ìyẹn ọkọ tó fara kááṣá tó báwọn oníròyìn sọ̀rọ̀ pẹ̀lú omijé kíkorò lójú, ṣàlàyé ọ̀rọ̀. Ó sọ wípé níṣe ni Kẹ́hìndé tó jẹ́ ọkọ sá jáde láti pariwo, bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn kí wọ́n lè dóòlà mọ̀lẹ́bí rẹ̀ ṣùgbọ́n nígbà tó máa fi padà dé, àti ìyàwó àti àwọn ọmọ méjèèjì ti jóná gburugburu mọ́lé ohun tá a gbọ́ ni wípé ojú oorun ni àwọn mọ̀lẹ́bí yìí wà ṣùgbọ́n òórùn bẹntiróò yìí gan-an ló ta ìyàwó yìí jí tó sì tètè ké sí ọkọ rẹ̀ ó pe àkíyèsí ọkọ rẹ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ láì wípé ikú ti wọlé dé tán wẹ́rẹ́ nígbà tí wọ́n máa fi gbìyànjú láti wádìí ohun tó ṣẹlẹ̀ tó fi di wípé epo bẹntiróò wà nínú ilé tó sì ń rùn àti pé báwo gan-an lepo bẹtiró ṣe dé inú ilé níṣẹ́ ni wọ́n kẹ́ẹ́fì èèyàn kan tó sá káàkiri níbi ilé ọ̀hún ìgbìyànjú lọkọ ṣe wípé kóun jáde síta láti lọ́ọ́ wo ẹni yìí ṣàdédé lórí ọwọ́ ẹni náà tó ju iná sínú ilé kódà pẹ̀lú iná lára ni ọkọ ìyẹn kẹ́hìndé fi sáré jáde lójijì nínú ilé láti pe àwọn èèyàn tí wọ́n jẹ́ alábàágbé àti ìbátan tí ilé wọn ò jìnnà sí ibi tí wọ́n ń gbé tó jẹ́ pé wọ́n jọ ń gbé àdúgbò kan náà. Bó tilẹ̀ jẹ́ pé Àjùmọ̀bí kò kọ tàánú, àwọn ìbátan rẹ̀ yìí wọn ò dá lóhùn gbogbo bí arákùnrin yìí ṣe ń pariwo fún ìrànlọ́wọ́. Ẹlòmíì tó jẹ́ aládùúgbò lásán tó gbọ́ ohùn Kẹ́hìndé ló dìde látojú oorun tó sì bẹ́ sí gbàgede láti ràn wọ́n lọ́wọ́ ìròyìn jẹ́ kó di mímọ̀ pé nígbà tí wọ́n máa fi padà dé inú ilé iná ti jó dórí kókó ó ti mú àwọn ọmọ méjèèjì àti aya mọ́lẹ̀ nínú ilé ẹnu ọ̀nà àbájáde síta ni wọ́n ti rí òkú ìyàwó níbi tí ikú gbígbóná náà kà á mọ́ pẹ̀lú ẹsẹ̀ àwọn ọmọ méjèèjì ní ọwọ́ arábìnrin náà níbi tó ti dì í mú tó ń gbìyànjú láti fà wọ́n wọ́ wọn jáde síta gbangba ṣùgbọ́n ó dàbí ẹni pé iná náà pọ̀ púpọ̀ àwọn ọmọ méjèèjì sì ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra ẹnu ọ̀nà yìí gan-an ló rẹ ìyá àwọn ọmọ yìí sí tí ikú sì ká mọ́ ibẹ̀ ẹlòmíì tó tún bá oníròyìn sọ̀rọ̀ tóun náà jẹ́ ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí torúkọ rẹ̀ ń jẹ́ Razak sọ wípé wọ́n gbé tọkọtaya náà o wọ́n gbìyànjú láti gbé wọn lọ sí àwọn ilé ìwòsàn gbogbo bó tilẹ̀ jẹ́ pé arábìnrin náà ṣì ń mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan Wọ́n gbé àwọn ọkọláya yìí sínú ọkọ̀ láti gbé wọn lọ sílé ìwòsàn bóyá wọ́n á rí ẹ̀mí wọn lò. Oríṣiríṣi ilé ìwòsàn lọ́lọ́kan-ò-jọ̀kan ni wọ́n gbé wọn yà. Fún nǹkan bíi wákàtí méje ni arákùnrin Razak sọ wípé wọ́n fi ń wá ilé ìwòsàn tí wọ́n máa gbé tọkọtaya yìí lọ. Ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ yìí pàbó ló já sí látàrí bí àwọn ilé ìwòsàn náà ṣe kọ̀ láti gbà wọ́n nítorí ìfarapa ọ̀hún ó lagibọ̀tàn kó tóó wáá di pé lẹ́yìn-ọ̀-rẹyìn ilé-ìwòsàn kan tó wà ní ìpínlẹ̀ èkó tẹ́wọ́ gbà wọ́n ṣùgbọ́n nígbà tí wọ́n máa fi yẹ arábìnrin náà wò ní dókítà jẹ́ kó di mímọ̀ wípé ó ti jáde láyé nínú ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí sọ wọ́n jẹ́ kó di mímọ̀ wípé kì ṣe ìròyìn mọ́ nítorí wípé ọ̀rọ̀ kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ẹkún ló sì ń ba ẹkún wá wọ́n ṣàlàyé wípé mọ̀lẹ́bí náà ti ń fojú winá ìkọlù lóríṣiríṣi látàrí ìgbìyànjú àwọn èèyàn kan tí wọ́n jẹ́ kọlọ̀rọ̀ sí ẹ̀dá láti gba ilẹ̀ lọ́wọ́ wọn. Wọ́n ní ilẹ̀ ọ̀hún ló jẹ́ àìmọye sááré ilẹ̀ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ọ̀hún ni wọ́n sì ti fẹ́ gbà á tó jẹ́ ilẹ̀ ọ̀hún jẹ́ ti àwọn mọ̀lẹ́bí tó dolóògbé yìí ṣùgbọ́n tí àwọn kan fẹ́ lọ́wọ́ agbára láti gba àwọn ilẹ̀ náà lọ́wọ́ wọn. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé èyí jẹ́ ọ̀kan gbòógì tí àwọn fura sí wípé ó ṣokùnfà ikú àwọn mọ̀lẹ́bí náà. Ó tún jẹ́ ohun kan táwọn fura sí o, àti wípé ó jẹ́ ohun tó fa ikú bàbá wọn tí ó jẹ́ bàbá gangan fún Kẹ́hìndé tó jẹ́ ọkọ arábìnrin tí wọ́n dáná sun mọ́lé yìí. Àwọn mọ̀lẹ́bí náà, ìyẹn Razak tó jẹ́ ọ̀kan lára mọ̀lẹ́bí náà tún ṣàlàyé síwájú sí i wípé nǹkan bíi oṣù mẹ́rin sẹ́yìn ni bàbá àwọn ló ṣaláìsí ó ní nítorí ìdí èyí gan-an ni ẹ̀gbọ́n òun ṣe sá kúrò ní agbègbè yìí ṣùgbọ́n kẹ́hìndé ni ó padà wá sílé láti wáá bójú wo àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ní nítorí pé ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ibẹ̀ gan ló ń gbé ó jẹ́ kó di mímọ̀ pé fún ìgbà díẹ̀ gan ni kẹ́hìndé pàápàá fi yẹra kúrò nílé kó tó di wípé ó padà wá ní alẹ́ ọjọ́ Ajé mọ́júmọ́ ọjọ́ Ìṣẹ́gun, ó padà wá láti wá fara ro àwọn mọ̀lẹ́bí rẹ̀. Lálẹ́ ọjọ́ Ajé tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí wáyé ìyẹn ọjọ́ Ajé sí ọjọ́ Ìṣẹ́gun. Ọjọ́ Ajé, òru mọ́jú ọjọ́ Ajé sọ́jọ́ Ìṣẹ́gun yìí gan ni àwọn ẹni ibi yìí wá dáná sun àwọn mọ̀lẹ́bí náà mọ́lé tí wọ́n sì pa wọ́n pẹ̀lú ikú oró. Bó tilẹ̀ jẹ́ pé ọkọ náà ṣì wà nílé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú, ṣùgbọ́n tí ìyàwó ọ̀hún ti dágbére fáyé pẹ̀lú àwọn ọmọ méjèèjì. Gbogbo àwọn mọ̀lẹ́bí ọ̀hún ni wọ́n wà nínú ìbànújẹ́ ńláǹlà tí wọ́n sì ń ké lórí ìpapòdà àwọn ọmọ méjèèjì àti aya. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ o wípé àwọn màjèsín ń tojú òbí rọ̀run nítorí ọ̀rọ̀ ilẹ̀ lásán. Gbogbo ìgbìyànjú láti kàn sí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn Benjamin Hundeyin ni ó jẹ́ ó já sí pàbó títí di bí a ṣe ń kó ìròyìn yìí jọ. Bákan náà ni ìṣẹ̀lẹ̀ ibi míì tún wáyé ní àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹni láburú ṣẹ́yìn náà ti gbọ́ nípa ti ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò Fresh FM tí ó wà ní ìpínlẹ̀ Èkó níbi tí àwọn kan aṣeburúkúwògbé kan àwọn ẹni ibi tí wọ́n ti wọ inú ilé tí arákùnrin ọ̀hún náà ń gbé tí wọ́n sì yin ìbọn ṣùgbọ́n tẹlẹ́dùmarè dóòlà ẹ̀ tí ìbọn náà tí kò ní ipa kankan lára ẹ̀. ọjọ́ àìkú ni ẹni tó jẹ́ olùdásílẹ̀ àti aláṣẹ iléeṣẹ́ rédíò fresh fm lórílẹ̀‐èdè nàíjíríà ìyẹn ọláyinka joel ayéfẹ́lẹ́ fi sójú òpó ayélujára tó sì ń rọ gbogbo àwọn èèyàn láti bá òun dúpẹ́ látàrí bí ewu ṣe rí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ òun kété léyìí tó wà ní ìpínlẹ̀ Èkó, ó jẹ́ kó di mímọ̀ wípé ṣàdédé ni òun gba àtẹ̀jíṣẹ́ kan tí arákùnrin náà kọ sọ́wọ́ wípé orí kó òun yọ lọ́wọ́ ọta ìbọn níbi tí ó jẹ́ wípé ọta ìbọn náà nínú ilé rẹ̀ gangan ló ti kà á mọ́ ní ìrọ̀lẹ́. Ó ní Ẹni yìí gan-an tí orí kó yọ ló jẹ́ ọ̀kan lára àwọn alábòójútó nínú kùlù agbára ìyẹn Studio Manager nínú iléeṣẹ́ rédíò rẹ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó ìyẹn Fresh 105.3 FM tó wà ní ìpínlẹ̀ Èkó. Ó ní àtẹ̀jíṣẹ́ òun nígbà tó wọlé, ó jẹ́ ohun tó ba òun lọ́kàn jẹ́ tó sì dùn mọ́òun nínú bákan náà látàrí bí orí ṣe kó arákùnrin ọ̀hún yọ inú ilé ẹ̀ ló wà ní ìrọ̀lẹ́ tí ọta ìbọn ọ̀hún fi wọlé arákùnrin náà jẹ́ kó di mímọ̀ pé òun kò gbọ́ bí ìró nǹkan tó kọ̀ dún su wọlé ni nígbà tóun máa lọ yẹ̀ wò ló di ọta ìbọn agbègbè ọ̀rẹ́gun ní ìkẹjà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé níbi nǹkan bíi aago méje ku ìṣẹ́jú méjìdínlógún gẹ́gẹ́ bí ayéfẹ́lẹ́ ṣe sọ ó ti wá di ọ̀rọ̀ tó lúwẹ̀ gbọ́dọ̀ bójútó báyìí ẹ̀yin náà ẹ farabalẹ̀ kẹ́ wo àwọn fídíò ọ̀hún dáadáa tilẹ̀ jẹ́ pé ẹ ní láǹfààní láti rí fọ́nrán àwọn ọmọ tó jáde láyé àti ilé ọ̀hún tó jó ṣùgbọ́n ẹ máa láǹfààní láti rí ilé ọ̀hún tó sì jó di òwúrọ̀ kùtù kó tó di pé àwọn ará àdúgbò pe àwọn òṣìṣẹ́ panápaná láti wá pa iná ọ̀hún Ẹ láǹfààní láti fi ojú ìwòye àti èrò yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ, egbò ń jẹ, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi ìwé ń jẹ́ egbò ń jẹ́. àwọn tọ́lọ́run fi ránṣì wá síbẹ̀. lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtẹgbòlé lọ́wọ́. oea herbs and shrub spices ni wọ́n jẹ́. iléeṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn bílẹ̀. tí yóò dùn lò fún gbogbo èèyàn. láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn. tí ń bá ní jàlágò ara. ọgọ́rùn èèyàn tó ń sunkún dọ̀dọ̀ wọn ló ń rẹ̀rìn ayọ̀ dúpẹ́ báyìí o. oea herbs and shrub spices ni yóò fi ewé àtẹgbò àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí arthritis àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke ah! obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀ kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn oea absan shrub spices olú iléeṣẹ́ wa wà ní jẹ̀bú òde ìpínlẹ̀ ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé ẹ máa pe zero nine one five zero four nine one one six nine oea absan shrub spices ah! ọlọ́run ló ń fún wa